أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمده ونفخه ونوفه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أمري والعقدة من لساني يفقه قولي وجعلني وزيرا من أمري هارون أخي اشدد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت إلى

الله بسم الله الرحمن الرحيم وحل لهم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم قلوب يختارون أنفسهم فتأمنوا ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون وأنتم حافظون في المساجد فلا تقربوها كذلك يبين الله آياته أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ما بعد Àdá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ní ìtẹ̀síwájú tẹ̀síìrì tí a bá lọ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń fi bá wa sọ̀rọ̀ kan nípa tó ní í ṣe pẹ̀ládùá pé òun ọlọ́run ọba ìjíìbù dáwátà dáì ìdáadáa ní fálì ẹsẹ̀ láàláhùn yọrí ṣúdú lẹ́yìn ìgbàtọ̀ ọlọ́run wá ṣe lè tán ọlọ́run wá bọ́ síbi ọ̀rọ̀ míì ìyẹn là ń ṣàlàyé lọ lánàá ọlọ́run bọ́ síbi rúkúsọ̀ ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fáwa mùsùlùmí ìdẹ̀kùn yẹn ẹbà rúkúsọ̀ mẹ́lẹ́yìn òbí sùn yẹn kọ́mọ́sùn torí wọ́n lè bí ọ pé Quran chapter two verse one eight seven why was it fulfilled kí ni sábà tuntun zúùnì tàbí kí làlàjì tó wá ṣe o gbọ́dọ̀ gbọ́yé nígbà tọ́lọ́run ti ní ọ̀rọ̀ yẹn ni ká gbáwẹ̀ ẹni tí ò bá ti gbàwẹ̀ ó di tó jẹ́ kó bàlágà ó jẹ́ mùsùlùmí kò sí lórí ìrìn àjò kò sàárẹ̀ kìí sóbi fáàsọ pé èsè kan oṣù àbẹ́jẹ̀ ẹ̀bí máa ń bẹ lára rẹ̀ àbó lóyún sínú àbọ̀ ń tọ́mọ lọ́wọ́ àbí àwọn tó bá rí bẹ́ẹ̀ téèyàn béèrè gba àwẹ̀ ẹlẹ́fẹ̀ níwájú ọlọ́ jẹ́mọ́ kí la tó ẹlẹ́fẹ̀ òun níwájú ọlọ́ nígbà tó lọ́wọ́ wá sòfin àwẹ̀ yìí à ó lè díẹ̀ lára àwọn tàbí torí pé nípìnlẹ̀ àwẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé lọ wọ́n á jẹ sàárì báwa náà ṣe jẹ́ wọn ò wá ní ilé jẹun wọn à ní ilé mumi ọkọ ò ní ilé súnmọ́ yàwó ẹ̀ títí yóò fi di mọ́gírì tó bá wọn tóòrùn bá ti wá wọ̀ yẹn wọ́n lè sáré jẹun wọ́n lè sáré mú mi ìwọ tó ọba tó rò pé ìyàwó mi jẹ́ ń sáré gbádùn rẹ̀ wọ́n lè gbádùn ìyàwó wọn ìlàásọ̀ láàpìlẹ̀ àìṣà tí ó ti dàsìkò ìṣà yìí <clears throat> tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ áúyà náà kọbílà dáadì àbó ṣe sọ́ọ̀rù tán balógun mọ́nì máa fẹ́ yí bẹ́ẹ̀ o òkú tí màá rí ọkẹ̀ gbọ́dà jó ẹ̀ lẹ̀ òkò wúlò fáwọn amá ó ti di màǹsókà sọ̀rọ̀ mi yà bí òye kí lálàyé ò ní pé kálọ̀ ọba wá pè lọ́ọ̀rù tán wà láì ọba rẹ̀ tàbí kọ́ọ̀rù níbi ó ti jẹ́ jollof rice pẹ̀lú dòdò pẹ̀lú sẹ́kẹ̀ ọba ń tòde ọba sọ̀rọ̀ ìṣá òbí ìtò ọba sùn lọ o ò lè jẹun mọ́ o ò lè mumi mọ́ o ò lè súnmọ́ ìyàwó rẹ mọ́ ó lè àbí ò lè ó tún di sàárì tọ́wọ́n ti á jẹ sàárì tán ó tún di sí nígbà tó wá di kọ́rọ̀ rí báyìí àwọn sàábé kan wọ́n dọ́gbọ́n sí tí n bá ní wọ́n dọ́gbọ́n sí gbọ́ yé o wọn ò lánìyàn páwọn fẹ́ yapa ọlọ́ àdámọ́ ọmọnìyàn tí máa dáàyàn láàbò tó bá ti bàlágà tó bá ti níyàwó lé ó ṣe wọ́n wọn àmàgbà tí wọ́n rọ́lù ìyàwó wọn bí wọ́n ṣe wá rọ́lù ìyàwó wọn yẹn ìnira yẹn wá ń pọ̀ báwọn sàádé bíi kéèyàn máa dọ́gbọ́n yọ ṣe bíi kéèyàn ọmọ ṣe ní àtàrà àṣìṣe pé àdàmú ọmọnìyàn nígbà tọ́rọ̀ wá rí báyìí ọlọ́run bá wá sọ àyà Kùránì kalẹ̀ fi rọ́fọ́hì ábì hílímà ṣákọ̀ alkẹ̀bíra ìnira tó tóbi ọlọ́run wá fẹ́ gbé kú òfin wọn pé ẹ mọ̀wọ̀ rí ara ò ṣe kí ni o ara ò ní níyé mọ́ tó orí àwọn bá ń gbá rẹ̀ lónìí ló sọ pé ìgbádùn làwà wà wà láì ìgbádùn làwà oúnjẹ ọ̀sán nìkan làwọn ọ̀jẹ́ àwọn tó lè tàà bá ti sínú tán a lè jẹun láàrin mọ́ sí ìsú ṣáì tàà bá kí ṣáì tàà kí tààrọ̀ orí ìtàn a tó lè jẹun a lè mú a lè ṣe gbogbo nǹkan tọ́jà láti ṣùgbọ́n bá àti wọn ò lè ṣe èdè àárín mọ́gbìbì sí ṣáìlè kan náà fi free fún òtún gbọ́dọ̀ ṣe kankan mọ́ tí ó fi pé ó ráfẹ́ jẹ bàálò ọlọ́run wá fẹ́ gbénira ìkó òfin wọn ọlọ́run wá ní òhìnlà lágún láìláta síyáàmì áwọ̀ fásitì láàrin sáàyè kan ọlọ́run fẹ́ rí àwọn òru jọ́tẹ àwọn òru àwẹ̀ sọ̀bílì ọ̀sán gbáwẹ̀ àìkó òru gbáwẹ̀ àìsí àìsí òru gba ààwẹ̀ ọlọ́run tẹ́ ẹ̀rá wo tẹ́ bá fi gbà ààwẹ̀ lọ́sàn rẹ̀ mo sọ di àlàálì báyìí àfọwà bùkúrú mo sọ di kéde bàbá ọ̀tọ́lẹ́ àlòfẹ́ wọn wọ́n ní àbáwá ibùdó kẹ̀lí àwọn náà ní àlìjùmọ́ ọlọ́run bá ti dé lẹ́kọ̀ọ́ ẹ lè ní sexual intercourse pẹ̀lú àwọn ìyàwó nípa lóòrùn kìí ṣe lọ́sàn-án ọlọ́run bá ti yọ̀ǹda fún yín ní òru ó ti dẹ̀kọ̀ àwòrán fású ìlà ìgbà ìfọ̀ jìmá òun náà kẹ́ ẹ lè gbádùn àwọn ìyàwó yín káwọn náà lè gbádùn ní lálẹ́ ọlọ́run àti lẹ́kọ̀ọ́ ọlọ́run wá nítorí wípé ọ̀nà lè bá fún làkún wà á tún lè bá fún làwọn náà ọlọ́láwọn ìyàwó oníṣẹ́ wo aṣọ ni wọ́n jẹ́ fún sórí bàlágà nìyẹn ìyàwó oníṣẹ́ nígbà tẹ́ ẹ bá rẹ dúró lọ látàárọ̀ ẹ ti ṣe wàhálà lọ tó ti rẹ̀ yìí abẹ́ ẹ ti bojú kòkòkò ẹ ti tó ẹ róbìnrin Nigeria limited ẹ bóbìnrin olóbìnrin ọ̀kadà ọlọ́run àdúgbẹ́ kò ní bó ní orí ọ̀kadà ọlọ́mọdé alákadà sí ibi ọ̀dà ọmọ báyà ó yá orí ọ̀kadà nínú kí wọ́n kọ́ dá gbé tàbí kó o ṣe kí ni nǹkan ọwá ọkàn ọ̀bà lówó dé ìdá gbé ọ̀dà káníwọ̀ ló jókòó láàrin obìnrin ọmọ fi gbá yàtọ̀ lẹ́yìn kálóhùn lọ́ bá jókòó láàrin ẹ̀yìn méjì lẹ yàwó dráìvọ̀ ọ̀kadà àtiwọ́ ẹ̀fún obìnrin olóògbé máa rẹ̀. Ìwọ́n tọ́ ọba ní kí tọ́ ọ̀rẹ́ jẹ́ olórí ilé níwájú ọlọ́run. Tọ́ ọ̀fẹ́ jẹ́ òkùnkọ àbí akọ ehoro tí máa ń fún àìmọye abo. Ìwọ́n tọ́ ọba ní kìjù mọ̀ sọ ṣùgbọ́n tọ́ da ní kó o ní kìjù. Torí pé ìdá ńlá ń bẹ̀ tẹ́hí pásítọ̀ kan ṣe. Tọ́ ọba ti ní kìjù ànábìbí ọmọ ṣe tó wọ̀. ẹ dẹ̀ pé tó ọmọ kan nínú àwọn sálà tó sọ ọ wà ní tíra àbùsọ bá ń ká ní mọ́tíráṣà ó ti yé ó ní wípé màá fa àlàmà a lákìyà máa fa à ìwọ tó o bá ní tó ọ lọ fẹ́ máa ṣe náà pàdé tó bàbá láyà bàbá ọlọ́run wọn dà sí àlàyé àtọ̀ ọlọ́run ọba ní ń nà lè bá tún là fún wà á tún lè bá tún là wọ́n náà ọlọ́run láwọn ìyàwó yìí àṣẹ wọ́n ní aṣọ ọ̀gbọ́ra fún yín àṣẹ wọ́n níbi tí ẹ ti máa rí ìfọ̀kànbalẹ̀ ibi tí ẹ ti máa gbòòrò ara ibi tẹ́ẹ̀tì ní máa ṣe dùnà ní ṣẹ̀rí àti ní yá máa ṣàrọ̀ ṣàbà ó ní mo pè ẹ̀yin ọ̀dọ́ mo pè ẹ̀yin ọ̀dọ́ mọ̀nìsàtọ́ àmì kómọlùbá àtà fálí àtàzáwà anábìlẹ̀ tó bá tó lágbára ń lò ní ó tètè lọ fẹ́yàwó nígbàkejì ìwọ́tọ̀ ọjọ́ mi tọ́lọ́ bá ti ní òrà àfáà tọ́jẹ́ kó ti rẹ́dí kéde jọ́rọ̀ lọ sí kọ́ṣí fẹ́ẹ̀mọ̀ ṣe wèrè lórí wọ́lá àbí wèrè lórí tiktok àbí fẹ́ẹ̀mọ̀ ṣe lè ṣe lórí facebook tọ́jẹ́ kó ti rẹ́dí àti fẹ́yàwó ìwọ náà tètè kọjá lé ọmọ fàyínà wú àkọ́kọ́ ìlera sọ yóò jẹ́ kẹ́ ẹ lè máa rẹ ojú ilé sílẹ̀ bálá àbùkù nítorí active there or ever will change you. ìyẹn ó fa kó jásí wípé àgọ́kù lè lè bá pọ̀ ẹ lè máa rẹ ojú yín nílẹ̀ wà á hásọ̀n lè lè fara àbùkọ̀ yóò wà mọ́mí ẹ máa bọ̀ wá síwájú mi nì before counting two wà á hásọ̀n lè lè fara yóò jẹ́ kẹ́ ẹ lè ṣe kí ni o yóò jẹ́ kẹ́ ẹ lè sọ abẹ́ yín ẹ̀mí sí nínú ẹni tí yọ́ mọ̀ pé ìná ẹjẹ́ káàrin yẹn kò yẹ wà mẹ́rin làmúyẹ̀ fáwọn ẹni tí ọ̀la sí ìlágbára fàálẹ́ ìbùsọ̀ kó máa gba àwọn kó máa ṣojú kó máa gba àwọn fa iná wúlà wúlù yóò dẹ́gbà òògùn fún kú òde bí ó máa dá pàtó ọba àlòkè ọlá kọ́lọ̀ tó wọ́n ṣe wá ní ẹ̀rí tí ó wù ní àmà rẹ̀. Ìgbàgbọ́ ọwọ́ ní Una lè bá tún wà á tún lè bá tún náà. Ọlọ́run ti ara wọ̀nyàwó yìí. òrùnà sákànù lápù àfọ́ àwa ọ̀bàádà ìmáàmù wa òjì àtàwọn ní wọ́n ní túnmẹ̀ ní báwọn ìyàwó orí sákànù lápù wà á ń tó sákànù lápù náà mọ́díyàmù àwọn ìsọ́gbọ̀n àwọn ìyàwó orí jẹ́ ìfọ̀kànbalẹ̀ àwọn ọkọ̀ nínà jẹ́wọ́ ìwọ́tọ̀ ọba ní pé tí mọ́mí rẹ̀ ṣe owó wà tó dájú rẹ̀ mọ́mí rẹ̀ ò ní ṣe ìfọ̀kànbalẹ̀ kò dájú rẹ̀ ọwọ́ àkọ́kọ́ máa bẹ mọ́mí rẹ̀ mọ́mí rẹ̀ jọ nínú ọ̀sẹ̀ sí ìta gbọ́ wọn lọ́nà ń pe ìyàwó ní ìfọ̀kànbalẹ̀ kọ́kọ́ ẹ̀ jẹ́ ìfọ̀kànbalẹ̀ kò dájú rẹ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́ ìwọ tó wá rí pétájì rẹ̀ náà wọ̀ lẹ́yìn ìfọ̀kànbalẹ̀ fún mọ́mí rẹ̀ ọwọ́ tẹ́wọ̀ nínú sáwọ́sí ó lọ ádá òbí òun sọ báwo òbí rẹ̀ ọ̀fẹ́ bá sọ̀rọ̀ láti rẹ̀ nílẹ̀ jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún mọ́mí rẹ̀ ọlọ́wọ́ ṣe rọrùn kí ló ní ọjọ́ fọ̀kànbalẹ̀ lẹ́yìn bàbá bá tó kú ò láyé tọ́ba tó dijọ́ ọ̀gbẹ́sẹ̀ àti ìyá máa Ọkwa àtìyàwó ni ó sì máa bá láì fún wọn lọ. So ọba ti wá jẹ́ obi obìnrin ebe èbá fìfọ̀kànbalẹ̀ fọ́pọ̀ ẹ̀ nínú àdí àwọn obìnrin àlìjẹ́ náà wá ní obìnrin lọ́dọ̀ láyé ni o àwa lọ́wọ́ tó wàláyé àwọn obìnrin kan bẹ ọlọ́wọ́ bá tó tó kírẹ́ẹ̀tì wọn specially in paradise. tó ráwọn obìnrin yẹn kọ́ sí rọ́ọ̀tù ọ̀rú kì lábòye tó lè fi wọ́n náà ń sọ ọ́dínlà wà tó ráwọn obìnrin àlìjẹ́ náà jẹ́ kí n sọ fún alákọ̀ọ́kọ́ wọ́n èlò sí kọ́ wèrú tán wèrè akẹ̀lẹ̀bẹ̀ obìnrin àlùjẹ́ ń lè sọ wọ́n ìyàgbẹ́ wọ́n èlóyún débi pé wọ́n ṣe kọ oṣù wọ́n èbímọ débi pé ẹ̀jẹ̀ ìbímọ yóò jáde lára wọn tó wá láwọn obìnrin yìí wọ́n wà níbi ọmọ wọn bíi wá wọ́n wá pìsẹ̀ èyí ò nìkan wá kọ́ láwòye kò lè fẹ́ ó náà èso ọbẹ̀ làwọn wà láàájá bí abẹ́gì ọkùnrin kankan èèyàn kankan ọ̀pọ̀wọ́ kan wá ní débi àjẹ̀mọ́ ìwọ́n ọba jọ̀bọ̀ omi bá ọbẹ̀ sọ ilé lọ́dọ̀ ọ̀rọ̀ wọn you have seen a paper kọjá kó o rí ìdílé ọkọ rí you must remain a virgin in legal marriage ọkùnrin kankan ọgbọ́dọ̀ rí ọkùnrin ọkọ kábà nípa ápapá mo rò pálá yọ ọ̀rọ̀ mi ń bó ṣe yẹ kọ́rọ̀ rẹ ó rí òun ni kí wọn náà máa níbẹ̀ ṣe ń wò mí lẹ́yìn ìyàwó mi mi ò rí òhò obìnrin kankan rí láyé mi ò bóbìnrin kankan ní sẹ́ẹ̀sì rí tó àwọn obìnrin àlìjánà yẹn lámòye tòmí fẹ́ ó náà ń sùn ọbẹ̀ làwọn wà láàájá àwọn obìnrin àlìjánà náà ọkùnrin kankan ọ̀fọwọ́ kàn wọ́n rí nínú èèyàn àbí nínú àlìjànú odidi obìnrin ni wọ́n èèyàn wà á wọn ṣùgbọ́n obìnrin tí bá ti takotọ lọ́hùn tó takotọ kọ rẹ̀ wọ́n wà á rìpléṣì ẹ̀ di ọjọ́ gbèǹde àlùkìyàmà wọ́n á fẹ́ lómi wọn ọlọ́run àfáà ní aláwọ̀ obìnrin yìí fẹ́ kúnnà lè bá sún wọ́n á ń tó lè bá sún wọ́n jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún yín tẹ́ẹ̀dà wọn kò la tọ́kàn ní ọba lè tẹ́ẹ̀mà bá lò wọn bẹ́ẹ̀ lẹ́yìn náà jẹ́ fọ̀kànbalẹ̀ fún wọn. ọlọ́run á ní àlímọ̀ lọ́wù á fọ́tàbà alẹ́ ikọ̀ ọlọ́ọ̀dí ẹlọ ọmọ ẹ̀fàrà yíbalẹ̀ àlímọ̀ lọ́rùn kọ̀pàmọ́ tọ́lọ̀ ọlọ́run ọba mọ̀ pé ẹ̀ ń dọ́gbọ́n ṣe jàmbá ẹ̀ ń ṣe kíni ẹ̀ ń ṣe jàmbá ọlọ́run mọ̀ pé ń dọ́gbọ́n kìí ṣe pé ẹ láníyàn aburú o ṣùgbọ́n ń ṣe kìyà náà kìyànà ni jàmbá ọlọ́ọ̀dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa yọ lẹ́dà kò fẹ́ kẹ́ ẹ ṣe jàmbá tó ti yé bá ọwọ́ afẹ́ ẹ̀kan ní pé ẹ má wulẹ̀ máa yọ ṣe mọ́ láàrin ọkọ àtìyàwó ó ti jẹ̀tọ́ ẹ máa jásọ ọ̀gbọ̀ra fúnra yín ẹ jẹ́ ìfọ̀kànbalẹ̀ fúnra yín ọlọ́ọ̀ni fàtábà alẹ́ ikún fẹ́ ráwọn ètẹ́ ti ṣe kọjá káwọ ọlọ́run tó sọ ááyà bákọ́rà yi kalẹ̀ sóyà bí òye ọlọ́run là forí ẹ̀jì yín díìsì kan bẹ tó gùn àdíìsì Mu'adh àdíìsì Mu'adh yìí àdíìsì tó gùn ni ó sọ ń pé ó ní kánà sàábù nàbí yìí sallallahu alaihi rọ́júlù sọ ìmọ̀. ọmọ tí fẹ́yìn kó dìde bí ọwà ọmọ Lagos ẹ̀yìn kó dìde dúró dúdú iná ni kó dìde dúró dìde dúró ọdún sóbìrì. nínú àdíìsì yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ àwọn kan nínú àwọn sàábé ìzákánà rọ́júlù sọ ìmá tí kan nínú wọn bá gbáwẹ̀ fanama ọwá sùn tó ti yé kọ́bílà ayíyó fótẹ́rà síwájú kó tó sínú lámúyá kúl ìlà mísìlìhá kọ̀ wá tí láǹfààní àti jẹun fún ìtọ́ fọ́lábalẹ̀ gbọ́ àdíìsì yé o sọ̀rọ̀ sọ lẹ́ẹ̀kan pé àárín mẹ́gíríbì sí ìṣá ìtàbí kan sùn kálá bá inú wọn tó sùn kọ̀dẹ̀ tí ìsèftọ́rù kèè jẹun rárá sóyébà ní ìsìn àdìsì yẹn wá ń lọ àdìsì yẹn wá ń lọ àdìsì yẹn wá ń lọ sọ wá rí ìkan nínú àwọn àǹsọ́rí kọ́ìsù bónà sọ́rúmọ̀ wọ́n lòun náà wá gbáwẹ̀ ọjọ́ tó wá gbáwẹ̀ yẹn ya amálù fi arúdì ó lori lórí oko lórí ilẹ̀ ebi tó wà ní bí ìgbà tí eyan èèyàn roko bí àgbẹ̀ orí ló ti n ṣiṣẹ́ fàlámà àdọ́rọ̀ ni ìfọ́rù nígbà tó wá di wípé ẹnu tó sí àtàmúra àtàwù ọba lọ súnmọ́ ìyàwó re. fàkọ́ọ́là alìíńdákà tọ́ám alìíńdákì tọ́ám ìwọ ìyàwó mi ìsóúnjẹ wà máa wò bí o ẹnìkan ti bèrè bèrè rí pé ẹyin ẹnìkan gbàwẹ̀ bọ́ látàárọ̀ oòrùn ti wá wọ̀ ó sì wà ní ilé tó lè sáré súnmọ́ ìyàwó ẹ̀ kò tó lọ kí mọ́ bíbí ó lè súnmọ́ tèbí ìyàwó ẹ̀ ni ó súnmọ́ sharp ó tó wẹ̀ jẹ́nẹ́bà sharp sharp ó lọ ti rí kóòrùn ti wọ̀ sàábéyì ó súnmọ́ ìyàwó ẹ̀ ọ wá ń bí ìyàwó ẹ̀ pé sóúnjẹ wà ìyàwó wa ń sọ wípé láà kò sóúnjẹ ńlẹ̀ o tó ti yé wà láàkìn antolic fa atlub lak fagola bá ti hù àyè náà ìyàwó wa níjẹ́ ń sáré wá oúnjẹ lọ ibi tí sàádé pàtàkì yìí kọ́ èsù bọ́nà sọ́rùmọ̀ ará Mádínà ni ará abúlá pé ó ará Mádínà ni ọkọ rẹ̀ ti wá sùn tó bá dé gbàgbé ń tá a sọ lẹ́ẹ̀kan tó o bá ti lè sùn o ò lè jẹun mọ́ o ò lè súnmọ́ ìyàwó rẹ mọ́ ó sì ń gbà àwẹ̀ látàárọ̀ kẹsùnmọ́ ìyàwó kò sóúnjẹ ká ní ọ̀bá sùn ní ìsìn tíyàwó bá ti lè wá oúnjẹ dé tí ṣáyò tí ìkọjá ó lè jẹun bóorun ṣe gbé ọ̀rẹ́ wa nìyẹn sàbí pàtàkì ọlọ́run bá ní yọ́nú sí wọn wàjá ìmúratù ìyàwó ẹ̀ bá dé fálà mọ́ ọ̀rọ̀ àti wù náà yìí mọ́ sórí bí ìyàwó ẹ̀ ṣe á rí pé àà àà àáfà ti sùn ọkọ wa ti sùn ìyàwó dẹ̀ ti mọ implication rẹ̀ pé bó ṣe sùn yẹn kò lè jẹun mọ́ rárá ìyàwó ẹ̀ wá ni ó ti sùn láì fi ìjẹ̀fà agbóúnjẹ dé oúnjẹ ti dé o sùn lọ ńgbà tó wá di wípé sọ̀rọ̀ bó ṣe ti gbé ó ti sùn kò lè jẹun mọ́ ìgbà tó wá di fàlámọ̀ntàsọ̀fànà ha nígbà tó wá di wípé ó di ìdajì ọ̀sán gọ́ṣà àlẹ́ yìí ọba dìgbé bíi ká sọ pé èèyàn dákú sàábé pàtàkì bá dákú torí kò lè jẹ oúnjẹ mọ́ fọ́gbọ́n tá à ń sọ yé ó tún di mọ́gíríbì ìjọ kejì kò tó lè jẹun kò lè jẹun mọ́ ààwẹ̀ bíi twenty four hours ìṣá ìsí òòrùn yọ̀ǹjọ́ kejì ni kò lè jẹun mọ́ ebi wá ti pa sọ́bẹ̀ sí la bọ́rẹ̀ wa bísà pé pàtàkì ṣe dákú nìyẹn wọ́n bá lọ sọ fún ànàbì ànàbì ọ̀rọ̀ kámọ̀ súnmọ́ ìyàwó wa ìta bá ti lè súnmọ́ tá a bá ti lè sùn a ní lè jẹun mọ́ ọ̀fẹ́ lágbára díẹ̀ o bí wọ́n ṣe lọ sọ kéèsì kọ́ èsù bọ́nà sọ́rùmọ̀ ọlọ́run wá sọ áyà tá ń ka ìkàlẹ̀ pé ẹ má wulẹ̀ para yín ẹ bá sùn mọ́yàwó yín ẹ bá sùn tó bá sá ti jẹ́ lóru tó bá ti jẹ́ kí ni o lóru kò sí n tó burú ń bẹ ẹ lè máa gbádùn ìyàwó yín lọ ẹ fẹ́ jẹun ẹ lè máa jẹun lọ ẹ fẹ́ mumi ẹ lè máa mumi lọ gbogbo ń tẹ́ rí kẹ́ ẹ fẹ́ ṣe ẹ lè máa ṣe kí ni o ẹ lè máa ṣe lọ so látara rẹ̀ ọlọ́run wá ṣe ìdẹ̀kùn fún àwọn sọ̀háábà ọlọ́run kó bá ní yọ́nú sí gbogbo wọn ọlọ́run wá ní òun ọlọ́run mọ́ o pé àánà kọ́mkọ́m tó ń tánú náà ń fúsà kọ́m fàtàbà àlẹ́ ikọ́m ẹ̀ ń fara nira yín ìnira ń bẹ níbi nǹkan ìfún yín ìyẹn ń fa kọ́jẹ́ páwọn kan nù yín bí wọ́n ṣe ń gbààwẹ̀ ìnira ni wọ́n fi ń gbà èmi ọlọ́run ti forí jìyàn àwọn ìtẹ́ ẹ ti ṣe kọjá fàtàbà àlẹ́ ikún wá àfa àǹkan lẹ́yìn pé mo gbàrọ́ lópìwàdà yín mo forí jìyàn mo ṣàmójúkúò mo ṣe kí ni o mo ṣàmójúkú o mo ṣe àmójúkú o gbogbo àwọn nǹkan tó wù kẹ́ ẹ ṣe ọlọ́run àwa náà bí ọ̀foríjì wa kọ́ ṣàmójúkú ẹ̀ṣẹ̀ wa o ọlọ́run wa ní falhan bá ṣìrú húnà pẹ̀lú bí tọ́rọ̀ wá dé dúró báyìí ẹ lè máa súnmọ́ àwọn ìyàwó yín lóru ẹ lè gbádùn wọn lóru ẹ lè jẹun ẹ lè mu lóru wábí tẹ̀gbù máa kàtàbà lọ wúlà kan tọkọ àtìyàwó bá wá súnmọ́ra wọn tí wọ́n bá gbádùn ara wọn ara nǹkan tí wọ́n máa ń retí ara nǹkan tí wọ́n máa ń ràn kàn tí wọ́n máa ń rò wípé à ó yẹ kí nǹkan báyìí ó kó lè jẹ́ àǹfààní fún wa ara ẹ̀ náà lọ́mọ alálùbáríkà ara ẹ̀ ní kíni o ọmọ alálùbáríkà ọlọ́run bá lékè ọlá wá ń ṣàlàyé pé tó bá wá rí bẹ́ẹ̀ o ìtawọ̀ ọlọ́run tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín o ẹ̀tún máa wà òun náà lọ́mọ alálùbáríkà wàkúlù wàṣọ́ọ̀bù wàkúlú wàṣọ́rọ́bù ẹ máa jẹ ẹ máa mu ẹ máa jẹ ẹ máa mu látẹ̀yìn ìgbà tó bá di pé ẹ ti ṣe ìfùtọ́rù tán sóyè àbí òye àtá yàtàbá yánà làkómó lọ́kọ́ ìtùlà abiyadu nínà lọ́kọ́ ìtùlà aswadi. minal fajiri ọlọ́ọ̀ni ara tẹ́ ẹ tún gbọ́dọ̀ gbọ́ ara tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ yé tó gbọ́dọ̀ yé òun náà ni wípé ìgbà wo lẹ́ jẹun dà títí tẹ́ fi lè máa rí òwú funfun nínú òwú dúdú sọ wá rí kèése òwú lọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀rù ìbárọ̀ tó ani laili wa nahari mi oru ni n bọ latẹyin magridi ta ba ti wa kaso ba san talufaja ri yọ eti o pada sẹlẹ ọsan ode oru ohun la fi we dudu ọsan la fi we owu funfun. Fàábé kan ọba lọ mú òwú funfun àtòwú dúdú ọwá ń jẹun ó mọ ọlọ́wọ̀n òkú tí ìrọ́wù dúdú ní òwú funfun ànábì wa ṣàlàyé pé kèé ṣe òwú lọ́lọ́run ọba ń sọ o ìtọ́lọ́run ọba ń sọ òun ni yíyọ alifajiru asọ́dík alùfàjárí òdodo alùfàjárí tó pé tó ti lè yọ kò ní sọ́kùnkùn mọ́ lẹ́yìn rẹ̀ ìmọ́lẹ̀ ni ó ṣe kíni o ìmọ́lẹ̀ ni ó tẹ̀lé àṣé a lè jẹun a lè mú ọkọ àtìyàwó lè gbádùn ara wọn tí ó fi di pálùfàjàrí yọ tá a bá ti wá di pálùfàjàrí yọ á stop oúnjẹ súnmọ́ àti mo sì yá mọ̀ ìlàláìlì súnmọ́ àti mo sì yá mọ̀ ìlàláìlì ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wà á pé àwẹ̀ yín ẹ àwẹ̀ di òru láìlù níbẹ̀ yẹn anadi tó ti ṣàlàyé ẹ̀ wa ti lè di wípé òru yọ ń bì ànábì náwó síbi tí òòrùn ti máa ń wọ̀ tó di wípé òòrùn ti wọ̀ tọba dìrọ̀lẹ̀ ìwọ wọ́n sọ ti wò oòrùn yóò tóbi yóò di bí ìkọjọ́ kan mọ̀ wá wọ̀ díẹ̀ díẹ̀ tó bá ti lè wọ̀ tó dájú pé kò lè yọmọ́ for the after of sorry aláwẹ̀ ti lè ṣe kí ni o ti lè sínú ọlọ́run nígbà tẹ́ ẹ àwẹ̀dà nìyẹn ọlọ́run tó ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ wà sọ́mọ́ ìyàwó yìí o wàhálà àtúbá ṣìrù ìhùn take care of those girls for me ṣìrù ìhùn gbọ́dọ̀ sùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ ṣe wọn wà á ń tó lásìkò tẹ́ ẹ bá ń ṣe kútúbà lọ́wọ́ àsìkò tẹ́ ẹ bá ń ṣe kútúbà ẹ mọ́ lálàá pé ẹ fẹ́ súnmọ́ wọn o èyí máa ń súnmọ́ ìyàwó ẹ̀ lásìkò tí tẹ́ ẹ bá ń ṣe kútúbà kan tẹ́ ẹ bá ń ṣe itikaf kí ni jẹ́ itikaf òun ni ká kóra ró àwẹ̀ di méje lónìí kọ́lọ̀ ń kọ́ jẹ́ kájọ parí ẹ̀ ká tó sọ̀pọ̀lọpọ̀ láyé tí rọmọdán bá ti di twenty eighty káàfù ti bẹ̀rẹ̀ tí rọmọdán tó bá ti lè di twenty àwọn mìíràn àwọn àáfàá dẹ́ẹ̀lì pé rárá àárọ̀ ọjọ́ twenty one lẹ́yìn àsùnbà aláàbọ̀ sí mọ́sálásí gbà lọ́wọ́ wa ẹni tó bá lọ ṣe eighty káàfù kò gbọ́dọ̀ súnmọ́ yàwó ẹ̀ wà á ń tó mọ̀ àkìfúnná sílì mọ̀sáàjì nígbàtẹ́ bá kóra ró sínú ilé ọlọ́run yálà ẹ lọ bá wọn lé ní fẹ́ yí ìjọ kẹta lọ mi lé tó o ti lọ bá ìyàwó rẹ lé yí ti rẹ ti já ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi ni ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ sùn mọ́ wọn eléyìí ni àwọn àdájọ́ tọ́lọ̀ ń gbé wá eléyìí ni àwọn ẹnu àlá ọlọ́run fàlà ha ẹ má súnmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ èké lẹ́yìn ọlọ́run mọ ti ń sọ ó dẹ̀ yí àwọn téèyàn bá jẹun tó ẹ ń jẹ́ ọkọ ìyàwó tuntun ó gbọ́dọ̀ máa tọ́ ṣe ọmọ ìyá wa kan ìdédúró absalam àdìsá ìdédúró ọmọ ìyá wa kan fún rẹ̀ ló sọ fún mi ó ní ìtàn wà láì ọlọ́run lọ́sàánú òun máa ń sálọ lọ mọ́sálásí ni rọmọdọ́nà kù ọ̀sẹ̀ kan ìlóṣe nìkáyìí déédé àsìkò tọ́lọ́run wá ní kí gbogbo nẹ́tíwọ́ọ̀kì ọmọ kòláàsì kọ́ máa ṣe rẹ́gẹ́ kọ́ máa kọ̀nẹ́ẹ̀tì gidi ní Ramadan bá dé ó ní tóun bá ti àwọn agbáwẹ̀ ó tún wá ṣe déédé àsìkò táwọn wà ní ọlúdé tó wọn lọ bí iṣẹ́ ó lélẹ̀ ọ̀kẹ́wàá bóun ni ah àfà ah fáwẹ̀ já ni ah àwẹ̀ já o torí pásìkò àdàmà ara ń da kálukú wọn láàmú àáfọ́ wà sálọ̀nù mọ́sálásí ìgbà míì èèyàn lè má lè ríra rẹ̀ control ọlọ́run wá ní ẹjọ́ rí ìyẹn ó tí lìkà òdòdó lọ fàlàtẹ kírọ̀ bù wá ẹnu àlá ọlọ́run nìyẹn ìwọ́tọ́ ọjọ́ kùn mọ́ torí pé o gbádùn lára ìyàwó rẹ̀ kọ́ lọ bàwẹ̀ jẹ́ o tọ́ ọ bá bàwẹ̀ ọ̀daràn bọ́ ọbẹ̀ ilé súnmọ́ ìyàwó rẹ lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ oṣù méjì lọ́gbà o àwẹ̀ oṣù méjì tó tọ́ bá rí bẹ́ẹ̀ ọlọ́run ní kádàálìkà yorùbá yìí ló lọ́wọ́ àyà àdéhélè náà sí láàláhùn yàtàkó ọlọ́run ní báwo ọlọ́run ṣe ń ṣàlàyé àwọn àmì wa nìyẹn bá a ṣe ń ṣàlàyé àwọn òfin wa nìyẹn bá a ṣe ń ṣàlàyé àwọn ìdájọ́ eléyìí tá a kó jọ sínú kùránì nìyẹn làálà ohun yàtàkó ká lè jẹ́ni tí yóò bẹ̀rù ọlọ́run ni o ọlọ́run ṣe tí ó bẹ̀rù rẹ̀ o torí náà 87 arara fi bó bá wọn 80 tó di ọjọ́ Monday kò sí tẹ̀síìrì sátidé kò sí tẹ̀síìrì ní sunday kọ́lọ̀ nǹkan sọ wa ju ọjọ́ monday lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka